las que no color. gbàgbọ́ pé ṣé wọ́n nìkan ní kìrìsìtẹ́nì ó mú ọ láti dé wọn ẹlòmíì ní ebi tó ti mú ọ tó ti mú mi jáde kò tí ìgbà Jésù ti kù ẹ ẹ ló láti sọ lẹ ẹ lẹ ti lẹ lọ precious. ìyẹn ó fi dá ọ wípé kò ṣe gbogbo yẹn. praise God. so there is no replacement for me in Jesus name. say it to yourself. Só por mim, Open your mouth and talk to him. Olu lo su. Olu lo su. in eso, think? see your desire coming to pass. Se algo viu, vai lá, poxa, eu é ayò aṣọ tàbí aṣọ tó dára tí a ti tọ́jú fún yàrá tó ti lọ́wọ́ ayé wà tí ọlọ́run fi pamọ́ fún àjẹ́ ayé tó dára lọ yé tó o gbàgbọ́ bẹ́ẹ̀ ọ̀hún ló sọ. I'm telling you the truth. We have, we have not seen anything. In your life, I didn't get up. No, you are enjoying a for clothing. I'm telling you. As you listen to, I need to direct you. Ó wà ní ìkàwé fún ọ. Ó wà dìde dúró. Màá fi àkókò lẹ̀. Bí ìgbà tó lè fún ẹ̀. Mi ò tiẹ̀ sí ìlọ. Ẹ torúkọ Jésù. Èyí tó dára jù tẹ̀ sí ìpamọ́ tẹ̀ tọ́jú fún mi. Tẹ̀ tọ́jú fún ọkọ mi. Tẹ̀ tọ́jú fún aya mi. Tẹ̀ tọ́jú fún àwọn ọmọ mi. Èyí tó dára jù. Ẹ̀mí nínú ọ̀rọ̀. peace. lówó o sì lè nídìí ojú òní yìí lọ tó o bá fi kọ́. are your あ、そ Lord, I thank you. I'm thanking you because when you has done, He has done completely in the name of Jesus. Yes, I give you praise. Almighty God, I give you honor. Almighty God, I give you adoration. No one like you. Glory be to your name. And thank you because I will live long to eat the fruit of my labor in the month of September. Thank you, Father. In the name of Jesus, madness is coming out of you. Greatness is coming out of you. Thank you. I have this. I have this conviction within me that things have changed gloriously for me, for my ministry, for my for my apostolic church, for my family. In the name of Jesus, thank you, Almighty God. Glory be to your name. Thank you, Father. In Jesus' mighty name ọlọ́run ògo ni fún orúkọ orúkọ ọjọ́ ògo ni fún orúkọ ẹlẹ́dàá ọ̀rọ̀ yóò ògo ni fún orúkọ. wájú bàbá rẹ̀ ó ṣàṣeyẹ. Mo kéde lónìí ní gbogbo ọlọ́run àti èèyàn ní ọkọ̀ ṣàṣeyẹ pé a ó ṣàṣeyọrí. Ìbùkún aláṣeyẹ pé àjọyọ̀ aláṣeyọrí. òde nǹkan ìwà fi dáwọ́ dúró yóò máa rìn sí dáàbò ní Jésù ògbó orí fún orúkọ Jésù olúwa. Òfé tó fẹ́ ẹ bí ìwà lọ, ọkọ̀ ìdí bàtì, God has answered and he has given me a new body. Ask for what you have been given in the past, and that is what I will do. Bless our hope. Lord, bless our hope. Thank you, Jesus. In Jesus' name, pray. That's it now. That's it now. Only to say,